بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV. ní àárọ̀ òní ọjọ́ òní ni ọjọ́ sábtì déètì òní ni twenty seventh ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹwàá oṣù Ṣawal ọdún 1443 i arụni allah alọ ọrọlipa òṣèlú ilẹ̀ nàìjíríà ni a fẹ́ mú sọ. pẹ̀lú yọ̀ǹda Allah. ìdíwọ́ tí a ní tí a fi lè bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àbọ̀ tí a fi ìkéde rẹ̀ síta. ó ní ìdíwọ́ ètò àti àyíká tá a lè pè ní logistic òun ló fa ìdíwọ́ kí Allah subhanahu wa ta'ala kó pèsè àyíká tí àti ní máa rí tá àti ní máa rí ìdíwọ́ tí a bá ti fẹ́ bára wa sọ ọ̀rọ̀ ẹ̀sìn. tọ́ ohun tó wá jẹ́ àkórí ọ̀rọ̀ mi ní àárọ̀ òní ẹ dákun bẹ́ẹ̀ tẹ́ ń wọlé sórí ètò ẹ máa tẹ like love uh, like love kẹ̀dẹ̀ kẹ́ máa bá wa ṣíà rẹ̀ aláwọ̀ sọ wa ní ẹ̀sán olóore. ṣé àwa mùsùlùmí nàìjíríà lè dìbò ṣé àwa mùsùlùmí nàìjíríà lè dìbò ni àkórí ọ̀rọ̀ mi. ohun tó bí àkórí ọ̀rọ̀ yìí nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ òní wípé. àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà a wà ní orílẹ̀-èdè tí wọ́n ti ń lo ètò ìdìbò sí ipò àṣẹ pẹ̀lú òfin kúfùrù òfin ènìyàn dípò òfin Allah a sì tí ì rí orílẹ̀-èdè mìíràn tí gbogbo àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà tí a lè sá lọ. kódà kò sí orílẹ̀-èdè kan tí ó lè gbà wá sí ìlú rẹ̀. ìdí kejì òun ni pé àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ. So, fún àwa ahali sunna ìyẹn àwọn àfẹ́sìn lórí social media tàbí nínú àwọn mọ́sálásí wọ́n yapa ẹnu lórí ìdìbò wọ́n yapa ẹnu lórí ẹ̀. ìdí méjèèjì yìí ló fẹ́ mú kí èmi náà dá sí i. dídá sí tí mo sì fẹ́ dá sí yìí èmi gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ìṣesí mi pé mo máa ń fẹ́ ṣe déédéé nínú ìsọ ẹ jẹ́ kí n sọ láti bẹ̀rẹ̀ pé yóò hàn nínú ọ̀rọ̀ mi pé mo fara mọ́ igun kan ju igun kan lọ. pẹ̀lú àlàyé tí mo máa mú wá lórí ẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe hàn sí mi pẹ̀lú ìwọ̀nba ìmọ̀ tí aláwo fún mi nípa al-Islam. ìjókòó yìí tí mo fẹ́ ṣe yìí ó ṣeé ṣe kí n má máa mú àyà wá tàbí kí n má máa mú hadisi wá àlàyé òun ni mo fẹ́ ṣe fún wa àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ fún àwa alùsùn náà tí èmi náà jẹ́ ọ̀kan nínú wọn. igun kìíní ó ti tọ́ka sí aya ó ti tọ́ka sí hadith igun kejì ó ti tọ́ka sí aya ó ti tọ́ka sí hadith tí ọ̀pọ̀lọpọ̀ wa a ti fi ara wa gbọ́. ṣùgbọ́n ohun tó jẹ́ kàyéfì ni pé ó máa ń ṣòro fún àwọn àfáàsìkò yìí láti lè so ànámọ́ òní nínú ọ̀rọ̀ wọn ó máa ń ṣòro púpọ̀ àwọn àyà tí wọ́n mú wáyìí àti àwọn àdìsí tí wọ́n mú wáyìí láti ọ̀dọ̀ igun kìíní láti ọ̀dọ̀ igun kejì ipò àná ló wà àwa fẹ́ rìlẹ́tì àná a fẹ́ rìlẹ́tì ẹ̀ mọ́ òní ọ̀rọ̀ ti gba hikima ọ̀rọ̀ ti gba hikima ọ̀rọ̀ ti gba hikima.

sí orí ìdánilẹ́kọ̀ọ́ wa ní àárọ̀ tòní tí mo pe àkọlé rẹ̀ ní ṣé àwa mùsùlùmí nàìjíríà lè dìbò. gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú nínú ìfáàrọ̀ ọ̀rọ̀ mi. àwọn agbẹnusọ wa mùsùlùmí wọ́n japa ẹnu sí méjì lórí ọ̀rọ̀ náà. àwọn kan tako kí àwa mùsùlùmí nàìjíríà dìbò àwọn kan sì fara mọ́ kí àwa mùsùlùmí nàìjíríà ká dìbò. ní ọ̀dọ̀ àwọn tí wọ́n tako kí àwa mùsùlùmí nàìjíríà ká dìbò mo rí kókó mẹ́ta dìmú nínú ọ̀rọ̀ wọn. kókó alákọ̀ọ́kọ́ wọ́n ní kò sí ẹ̀rí fún ìbò dídì nínú Islam kò sí ẹ̀rí fún ìbò dídì láti yan aláṣẹ ìlú nínú Islam ìlànà ìbò dídì ó wá láti ọ̀dọ̀ àwọn kèfèrí wọn ò sì retí kí mùsùlùmí kó lu ìlànà kèfèrí yálà nínú ìjọsìn rẹ̀ tàbí nínú ìlànà ìṣẹ̀mí ayé rẹ̀. kókó kejì ní ọ̀dọ̀ àwọn agbẹnusọ àwa alùsùnà kan tí wọ́n tako kí àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà dìbò wọ́n ní òfin ènìyàn ni wọ́n ń lò ní orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe òfin ọlọ́run òfin ènìyàn òfin àgbélẹ̀rọ òfin tí ó dá sí wípé àwọn kan ni wọ́n jókòó ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kọ òfin kalẹ̀ nípasẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe àwọn òfin kan láti sọ ohun tí Allah subhanahu wa ta'ala ṣe ní èèwọ̀ di ẹ̀tọ́ wọ́n sì ṣe àwọn òfin kan tó jẹ́ pé àwọn nǹkan tí Allah subhanahu subhanahu wa ta'ala tó ṣe ní ẹ̀tọ́ wọ́n ṣe ní èèwọ̀ wọ́n gbé àwọn òfin wọ̀nyí wọ́n gbé fúnra wọn nítorí wípé nítorí wípé kìí ṣe alukur'an àti hadith anabi òun ni ó jẹ́ ìpìlẹ̀ òfin náà bí kò ṣe ìròrí ọmọnìyàn ìwòye sí ọmọnìyàn ìṣesí ọmọnìyàn òun ni wọ́n lò láti fi kọ òfin náà. Aya sì ti wá nínú Al-Qur'an tó ń jẹ́ ká mọ̀ wípé. àwa kò gbọ́dọ̀ lo òfin mìíràn àyàfi òfin Islam kódà àwọn àyà wa tó sọ pé ẹni yòówù tí ó bá ń lo òfin mìíràn yàtọ̀ sí òfin Islam kìfìrí ni wọ́n pòkíì ni wọ́n alábùsí ni wọ́n. wọ́n ní nípa bẹ́ẹ̀ àwọn ọ̀wá ní lọ dìbò fún ẹni tí ó fẹ́ lu òfin kúfúrù òfin fùsùk òfin búlmù lè wà lórí ìyẹn jẹ́ kókó ọ̀rọ̀ kejì lọ́dọ̀ àwọn tí wọ́n tako kí àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà dìbò ṣe rí ìlànà ìbò dídì ohun gangan ni democracy ìjọba àwa ara wa tó dá sí pé àwa ni a yànra wa pẹ̀lú ìbò. tá a fi ìbò yànra wa ìyẹn jẹ́ ẹ̀sùn àkọ́kọ́ ẹ̀sùn kejì òun ni wípé àwọn àwọn ara wa tá a wá yàn síbẹ̀ yìí òfin tí wọ́n mọ̀ gbé jáde lé wa lórí yóò mọ̀ jẹ́ òfin ìfẹ́ inú tó dá sí wípé kò là nínú kúfúrù fùsù àti búlùmù. kókó kẹta tí mo rí dìmú nínú ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí òun ni pé wọ́n ní kò sí àṣeyọrí fún àwọn kọ̀ọ̀kan tó jẹ́ mùsùlùmí tó ti dipò òṣèlú mú síwájú. wọ́n ní wọ́n ń lọ ọbẹ̀ wọ́n sì ń padà wálé láì ní àṣeyọrí kankan fún Islam àti àwa mùsùlùmí. pàápàá jùlọ tí wọ́n bá ti débẹ̀ wọ́n di ara wọn nínú ìṣesí nínú ìwà ìbàjẹ́ tí àwa náà tí a bá sì ní tanra wa jẹ tí wọ́n máa ń dárúkọ àwọn aláṣẹ ìlú tí wọ́n ń kó owó ìlú jẹ bí ẹ̀rọ kàlùkàlù a rí wípé kò sígbà tí wọn kì í dárúkọ àwọn tí wọ́n jẹ́ olórúkọ Islam nínú wọn kò sígbà tí wọn kì í dárúkọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí nínú wọn wọ́n ní sẹ tí wàá rí báyìí wípé ohun tá a ní kí òkúbó wọn kọ́ lọ bọ̀ kò bọ́ o ohun tí ó lóun bọ̀ ni pé òun ti òwú bọ ìdí abẹ́rẹ́ ní ọ̀gànjọ́ òru ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ẹ jẹ́ mùsùlùmí tá a ti dìbò yàn rí kí ni orípa yín tó jẹ́ orípa dáadáa fún Islam àti àwa mùsùlùmí wọ́n láwọn ò rí wọ́n láti tí àbá máa gbọ́ wípé olóòkọ mùsùlùmí kan tó jẹ́ pẹ́sidẹ́ǹtì olórúkọ mùsùlùmí kan tó jẹ́ sẹ́nitọ̀ olórúkọ mùsùlùmí kan tó jẹ́ rẹ́ẹ̀pù olórúkọ mùsùlùmí kan tó jẹ́ gọ́fúnọ̀ tó jẹ́ house tó jẹ́ kánsílọ̀ tó jẹ́ chairman àfi ká máa gbọ́ tí wọ́n bá ń ka orúkọ àwọn tí wọ́n ń kówó jẹ. wọ́n tó máa ka ọkọ tiwọn náà ma kí wọn sì máa jẹ̀bi ẹ̀sùn ó ń nínú wọn tó wà ní ọgbà ẹwọn lónìí ó nínú wọn tó wò tí ì títí di àsìkò tá a wà yìí òun ni òun ni nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀ kókó mẹ́ta tí mo rí dì mú nínú ọ̀rọ̀ wọn nìyẹn tí wọ́n fi ń against kí àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà láti dìbò tàbá wá rí ẹni tó mọ kókó míì tó ṣe kókó nínú ohun tí àwọn igun tó sọ pé ká má dìbò tí wọ́n ń sọ kó dákun kó kó ràn wá lọ́wọ́ kọ́kọ́ sí ibi kọ́mẹ̀ntì báyìí tó bá jẹ́ kókó tó ṣe kókó lórí ọ̀rọ̀ náà á fi kún kókó mẹ́ta tá a rí kàyí kókó àkọ́kọ́ ìlànà ìbò dídì wọn ní kò sí nínú Islam kókó kejì òfin tí àwọn tá a bá dìbò yàn tí wọ́n ń lò lórí wa kì í ṣe òfin Islam. ẹni tọkọ wọn tó ń gbé òrìṣà lù lárugẹ ìyẹn ti bọ́ sí abẹ́ pé òfin tí wọ́n ń lò kì í ṣe òfin Islam ni. ẹni tí ó bá ti lòfin Islam yóò gbé òrìṣà lárugẹ àìlò òfin Islam ló bí gbígbé òrìṣà lárugẹ mímọ ère sí àárín ìlú fífi àyè gba àwọn eléégún láti máa gbé eégún wọn lọ tó ti yé àìlò òfin Islam ló bí gbogbo yẹn tí wọn bá lò òfin Islam ìyẹn ò ní possible ok so tẹ bá tún mọ kókó míì kẹtù sọ kókó tó ṣe kókó tí àwọn tí wọ́n ní ká mọ́ dìbò tí wọ́n ń tọ́ka sí nínú ọ̀rọ̀ wọn. kókó ẹlẹ́ẹ̀kẹta òní wípé àwọn kọ̀ọ̀kan tí wọ́n ti wá lọ sí àárín wọn àrí orí pa gidi tí wọ́n kó lórí ọ̀rọ̀ Islam àti àwa mùsùlùmí àárí lára wọn bí kò ṣe wípé àpò ara wọn ò ní wọ́n dù wọ́n dù ní dùkudù wọ́n sì di wọ́n di ọ̀jẹ̀lú dípò òṣèlú wọ́n di ọ̀jẹ̀lú àwọn tí wọn ò rí owó jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó dé orí ipò àṣẹ ìlú wọ́n wá di ògbólógbòó olè tí ò ní gbébọn kó tó ró lè jà bí kò ṣe pé gègé ìkọ̀wé ó ní wọ́n fi máa kọ òdo òdo òdo òdo sí ẹ̀yìn fígọ̀ tí ò bùkátà sí òdo púpọ̀ kó sá lè sí wípé inú àsùnwọ̀n owó tiwọn ibẹ̀ ni owó òlù yóò máa darí sí. tọ́ mo ń retí ẹni tí ó mú kókó mi ìbọ́ta o torí ìdánilẹ́kọ̀ọ́ yìí nígbà tó ti jẹ́ live tá a sì fàyè gba comment mo fẹ́ kí. tá a bá ti dí àyè tó ti yẹ ká comment ká comment kẹ́nikẹ́ni mọ́ sí ìpè mi ò ní gbé ìpè kankan ok mi ò ní gbé ìpè kankan kókó mẹ́ta tí àwọn àáfàá tó sọ pé a gbọ́dọ̀ dìbò mùsùlùmí ilẹ̀ nàìjíríà kò gbọ́dọ̀ kópa níbi ìdìbò kókó mẹ́ta tí wọ́n ń tọ́ka sí nìyẹn wọ́n ní lánàá ipò dídì kò sí nínú ìlànà Islam òfin tí wọ́n ń lò òfin kúfùrù àwọn kọ̀ọ̀kan tí wọ́n wá jẹ́ mùsùlùmí lóókọ tí wọ́n lọ sáàrin wọn wọn ò rí ipa tó mọyán lórí kó lórí Islam àti àwa mùsùlùmí ẹni bá tún wà mọ kókó míì tí mo fẹ́ bọ́ sí igun kejì o tí n bá ti bọ́ síbi igun kejì mi ò ní láǹfààní àti rìwáìndì padà sí ọ̀dọ̀ igun àkọ́kọ́ o. ti sọ nínú ọ̀rọ̀ mi wípé mo máa ń gbìyànjú láti ṣe déédéé mo máa ń gbìyànjú láti ṣe déédéé tí n bá ń sọ̀rọ̀ torí pé Allah subhanahu wa ta'ala ó ní wàyí ń kúlí tún fàádìlú wàyí ń kúlí tún fàádìlú tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ ṣe déédéé àṣẹ ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àṣẹ ni mi ò ní ti torí wípé bóyá ìdí kan ni mo fẹ́ fìdí nínú ọ̀rọ̀ kí n má wàá sọ ti igun kejì pẹ̀lú déédéé àti dọ́gba. tọ́ ẹ jẹ́ ká bọ́ sí ọ̀dọ̀ igun kejì igun kejì àwọn sọ wípé kò sí láì fí kò sí aburú tí àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà tí a bá dìbò wọ́n tiẹ̀ ní ká mọ̀ wo ìbò dídì ká mọ̀ wo níran o ká bọ́ síta ká dìbò ní o. kí wá ní kókó kí ni kókó táwọn ẹni tó sọ pé ká dìbò kí ni kókó tí wọ́n rí tọ́ka sí àti rí kókó àwọn tó ní ká má dìbò tó jẹ́ mẹ́ta kí wàá ní kókó àwọn tó ní ká dìbò kí làwọn rí tọ́ka sí. kókó àkọ́kọ́ wọ́n ní ọ̀tọ̀ ni aburú òfin ènìyàn ọ̀tọ̀ sì ni aburú olùdarí ìlú wọ́n ní ọ̀tọ̀ ni. aburú òfin ènìyàn ọ̀tọ̀ sì abụrụ aburú òfin ènìyàn ọtọ sì ni adarí ìlú. aláṣẹ ìlú ìjòyè wa bẹ́ẹ̀ aburú òfin ènìyàn ni pé ó jẹ́ òfin tó tako òfin Islam aburú adarí ìlú òun ni kí aláṣẹ ìlú kóun náà tó wá jẹ́ olùtako Islam àdánwò di méjì nìyẹn o àdánwò di mélòó ó di méjì nìyẹn òfin tí wọ́n ń lò nàìjíríà aburú rẹ̀ ni pé ó tako kíni ó tako islam tí a bá tún wá yan ọ̀tá ìsìláàmù ẹni tá a mọ̀ pé eléyìí o ọ̀tá ìsìláàmù ni lódìdí kò fìgbà kankan fẹ́ kí mùsùlùmí ẹyọ kan kó wà lórílẹ̀‐èdè nàìjíríà kí ọmọ kírun. aburú wá di mélòó aburú di méjì ìbéèrè wa ni pé táburú kan bá wà nílẹ̀ ṣó ká tún ṣiṣẹ́ tọ aburú kejì káburú tún pé méjì ẹ dáhùn rẹ̀ fún mi aburú kan ti wà nílẹ̀ gbígbí ṣe ń pè ní constitution of federal republic of Nigeria aburú kan ni tó wà nínú ìwé tí wọ́n kọ sí. tí ìwé yìí ò sì lè dá dìde kò lè dárìn fún ara rẹ̀ kò lè dámú ọ̀daràn kò lè dáṣe dáadáa aburú yẹn ó dákẹ́ rọ́rọ́ sínú ìwé tí wọ́n kọ sí tí wọ́n pè ní ìwé òfin aburú kejì òun wá ní aburú olùdarí ìlú aburú olùdarí ìlú ó yàtọ̀ sí aburú òfin ìlú ẹni tó bá ní ó yàtọ̀ bóyá ń tọ̀hún kò tí ì lẹ́nu wọn ẹni tó bá ní aburú òfin ìlú òfin Nàìjíríà kò yàtọ̀ sí aburú olùdarí ìlú tó jẹ́ kèfèrí tó jẹ́ ọ̀tá ìsìláàmù ẹni tó bá ní kò yàtọ̀ síra wọn bóyá onítọ̀hún ò sí ìdálẹ́nu ọ̀yàn. aburú kan wá wà nílẹ̀ tí à ń wá bí ó ṣe kúrò ń bẹ̀. ṣé ọ̀nà táburú àkọ́kọ́ tó wà nílẹ̀ yẹn bí ó ṣe kúrò ń bẹ́ẹ̀ òun ni kí a tún wá wá olùdarí ìlú tó jẹ́ aláburú tó jẹ́ ọ̀tá ìsìláàmù ká tún wá wòran ká káwọ́ gbéra kó tún wà lórí ìjọba aburú pọ̀ sí nìyẹn ni àbí aburú dínkù. tó sì gbà sí wípé nínú òfin ẹ̀sìn wa nínú ṣẹ̀ríà Islam àdọ́rárú àdọ́rárú yuzal àdọ́rárú yuzal a gbọ́dọ̀ wọ́ọ̀nà sábúrò gbà kúrò ní wọ̀nà yuzal a gbọ́dọ̀ wá kí aburú ó lékún sí àdọ́rárú yuzalu wọ́lá yuzal a mú aburú tó wà nílẹ̀ kúrò ni a gbọ́dọ̀ fi kún tó bá dá sí pé lódodo tó bá dá sí pé lódodo la gbà aburú ni òfin àgbélẹ̀rọ aburú ni òfin kèfèrí a tún gbọ́dọ̀ wá lajú lẹ̀ báyìí kí ẹni tí ò tiẹ̀ fẹ́ gbọ́ òfin ọlọ́run rárá kò fẹ́ gbọ́ rárá òfin ọlọ́run ẹ̀kẹ̀ẹ̀ka ni o òfin ọlọ́run tó jẹ mọ́ jíjọ́sìn fún àti òfin ọlọ́run lórí àwọn ọ̀daràn àti òfin ọlọ́run lórí ṣíṣe déédéé ẹni tí ò fẹ́ gbọ́ rárá kò fẹ́ gbọ́ rárá ṣerú ẹni yẹn ló yẹ ká tún wá káwọ́ gbéra ká máa wòran wípé kí tẹlifíṣàn wa kọ́ máa dá ṣiṣẹ́ tẹlifíṣàn kì í dá ṣiṣẹ́ wọn ò tí ì ṣe tẹlifíṣàn kì í máa dá ṣiṣẹ́ o ọkàn lè jẹ́ mànúwà tàbí kí mi jẹ́ oní remote control ni o èèyàn ni ó máa gbé tẹlifíṣàn sí station bó bá wù ú yóò gbé sí station tí wọ́n ti ń kọrin tó bá wù ú yóò gbé sí station tí wọ́n ti ń ṣeré ìbọ̀rìṣà tó bá wù ú yóò gbé sí station tí wọ́n ti ń mutí tó bá wù ú yóò gbé sí station tí wọ́n ti ń ka Quran ẹ̀yin ènìyàn ní ẹ gbọ́rọ̀ èyí dáadáa tẹlifíṣàn rédíò wọn kì í dá ṣiṣẹ́ o ènìyàn ní ń darí tẹlifíṣàn ènìyàn ló ń darí rédíò tẹlifíṣàn tí wọ́n ń lò rédíò tó ń lò fóònù tó ń lò ló wà nípò òfin ìwọ tí ò ń lo rédíò ìwọ tí ò ń lo tẹlifíṣàn ìwọ tí ò ń lo fóònù ìwọ ni aláṣẹ rédíò tẹlifíṣàn àti fóònù rẹ. wọ́n wá kó ìkókúkó sórí stations different stations wọ́n kó ìkókúkó sórí social media ìwọ tó wá ń darí ẹ̀ ìwọ tó ń darí ẹ̀ ìwọ ló mọ station wo lo fẹ́ gbé sí tíwọ náà bá jẹ́ ní ibi tí station ibi sì ń bẹ lọ́tọ̀ station aburú wà ìwọ náà sì jẹ́ ní aburú kí ló kù pẹ́kí ṣe pẹ́kí nìyẹn ẹni tó jẹ́ ní aburú yóò sì tún ní ẹ̀ sí station tó ń ṣe aburú àmọ́ tí wọ́n bá jẹ́ olùṣe rere tó jẹ́ ní ọlọ́run ìwọ yóò gbé station rẹ radio station rẹ tv station rẹ fóònù rẹ ó gbé sí ibi tí wọ́n ti ń ṣe dáadáa. àdọ́rárú yùzàlù wàlà yùzàlù àdọ́rárú yùzàlù wàlà yùzàlù ìnira tó bá wà nílẹ̀ á wá gbogbo ọ̀nà láti palẹ̀ ẹ̀mọ́ ni o a tún ní wá ọ̀nà láti fi kún un òfin ti wà nílẹ̀ láti bóyá 1990 kọ́ nẹ́mọ́ kò fi wọn ni òfin 1990 òun náà wọ́n ń lòdù ní olónìí ó ti wà nílẹ̀ tí mímì kan ò mí àwọn tí wọ́n wá jẹ́ aláṣẹ lórí ìlú táwọn náà bá wá lọ jẹ́ ibi bí òfin nàìjíríà ṣe jẹ́ òfin ibi ibi di mélòó ibi di méjì ibi di méjì tí a bá tiẹ̀ tí ì lè gbé ibi àkọ́kọ́ sọnù. So tí àbá tí ilé gbé ibi àkọ́kọ́ sọnù kí àwọn ẹni rẹ kí wọ́n jókòó ti ibi ó ṣẹ́pẹ́rẹ́ ó sunwọ̀n ju kí ẹni ibi kó tún jókòó ti ibi lọ ìyẹn jẹ́ kókó àkọ́kọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé dídì nìbo fún àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà kókó ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹ̀sìn àti ẹ̀yà ó pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ̀sìn àti ẹ̀yà ó pọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà. dídágunlá sí ipò olùdarí pátápátá dídàgún lá sí ipò olùdarí pátápátá ìyẹn ni pé all the stakeholders gbogbo àwọn apàṣẹ ìlú bẹ̀rẹ̀ lórí pẹ́sidẹ́ǹtì sẹ́nẹ́tọ̀ rẹ́ẹ̀pù gọ́fúnà mínísítà ṣíàmánù kánsẹ́lọ̀ ok tá a bá dágun láti gbogbo ẹ̀ pátápátá. ó lè kó àwa mùsùlùmí nàìjíríà sínú ìyọnu méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyọnu àkọ́kọ́ ìyọnu fífi ẹ̀tọ́ ọmọnìyàn dùn ún lélẹ̀ ìta àwọn fojú wi náà lọ́wọ́lọ́wọ́ báyìí ìyọnu gbogbo ẹ̀tọ́ ọmọnìyàn tí àwọn tí ń ṣèjọba nàìjíríà tí wọ́n fi ń dùn wá. ẹ̀tọ́ ẹ̀tọ́ sí ẹ̀kọ́ tó yè kooro kò sí mọ́ nàìjíríà kò sí mọ́ ní nàìjíríà ẹ̀tọ́ sí ètò ìlera tó mọ́yán lórí kò sí mọ́ nàìjíríà ẹ̀tọ́ sí ìfọkànbalẹ̀ ààbò tó péye kò sí mọ́ Nàìjíríà. ẹ̀tọ́ sí iṣẹ́ alálùbáríkà ó ti fẹ́rí ó ti fẹ́rí ó ti fà ní Nàìjíríà. ẹ̀tọ́ sí ẹ̀kọ́ tó yè koro ẹ̀tọ́ sí ètò ìlera tó múnádóko ẹ̀tọ́ sí ètò ààbò tó mọ́yán lórí kí ni mo fi ṣe kẹrin ẹ̀tọ́ sí iṣẹ́ tó jẹ́ iṣẹ́ alálùbáríkà tó nítumọ̀. ẹ̀tọ́ sí iná ìmọ́lẹ̀ ẹ̀tọ́ sí iná ìmọ́lẹ̀ kò sí nàìjíríà mọ́ ẹ ẹ̀tọ́ márùn-ún ó jẹ́ ìnira tí gbogbo wa ń fojú winá rẹ̀ tí gbogbo wa tí à ń fojú winá rẹ̀. ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ni mo kéde lásìkò tá a parí ìdánilẹ́kọ̀ọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ wa wípé ẹ̀yin ènìyàn ẹ gbà wá o hundred thousand naira ni mo dà á lẹ̀ láti lọ ra dísù tá a fi tan iná ìmọ́lẹ̀ nínú mọ́ṣáláṣí hundred thousand naira mo wá fi rìsíìtì rẹ̀ mo fi hàn wọ́n báyìí. àwọn tí mo dojú ọ̀rọ̀ kọ tí wọ́n bá fẹ́ dá láì àárò naira àárò ní five naira àárò ní twenty naira àárò ní fifty naira àárò ní hundred naira àárò ní two hundred naira ẹni tí yóò fi owó tí lẹ́ni tó bá fi five hundred naira sílẹ̀ a ní rí oní one thousand a ní rí oní two thousand a ní rí oní five thousand a ní rí oní ten thousand a ní rí oní twenty thousand nígbà tá a bá wá gba five hundred eh, five naira ten naira twenty naira hundred naira tá a bá gbàjọ láàrin àwọn èèyàn tí wọn kọjá ọgọ́rùn tí wọn kọjá ọgọ́rùn tí wọn ò tó ọgọ́rùn ẹ dákun báwo ni hundred thousand naira ṣe fẹ́ pè kí ló sì bí tá a fi fi hundred thousand naira ra dísù ká máa fi máa sanná sí mọ́sálásí. Si ṣòro fi ní mú wa láti tan iná sí ẹ̀rọ gbogbogbò wa tí ẹni tí ó wà lẹ́yìn pátápátá tí ó fi gbọ́ wa kétékété ṣe nítorí pé kò sí iná nẹ́pà mọ́ ni ìjọba nàìjíríà wọ́n ti jẹ iná nẹ́pà wọ́n ti jẹun wọ́n jẹ iná nẹ́pà wọ́n jẹun bí mo ṣe máa ń fi owó àpò tèmi kún owó dísù rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá já sí pé ní pàpá wà ní that hundred thousand naira yẹn a lè ná tán fún nepa fún ọdún kan pátákì ra rẹ̀ tá a bá tiẹ̀ ná tán fọ́dún kan bóyá ní ní oṣù kan tá a bá fẹ́ ra díìlì tá a fẹ́ ra náà bóyá ara náà five thousand káfíẹ̀ wá sọ pé ara náà ten thousand that is one twenty thousand for per annum okay epo dísù hundred thousand naira tààrà seven hundred naira per litre. a sì lo sixty litres fún ọ̀sẹ̀ méjì ẹ máa bá wa ṣì. ìnira ti iná nẹ́pà nù ìnira ti ètò ìlera ń bẹ tó dá sí pé àwọn tó kàn èyí tó kàn mí lèmi sọ àwọn tí ọ̀rọ̀ wọn jẹ mọ́ kí wọ́n wà ní UCH Adéọ̀yọ́ wọ́n mọ tó gbọ́ àwọn rí ń bẹ̀ àwọn ọmọ tó wà nílé ẹ̀kọ́ gíga àbí alákọ̀ọ́bẹ̀rẹ̀ gan mo gba skul kan kọjá ní ìjẹta pẹ̀lú ògo ọlọ́run mo rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọn ò rí yàrá àkàwé jókòó sí àfìta so tóun bá ń ràn yóò mọ pa wọn tójò bá rọ̀ wọn á fọn ká ṣé nira kọ́ nìyẹn bójé tó ìnira náà ni ìnira ni bó wá dé ètò ààbò náà ni ní orílẹ̀-èdè nàìjíríà lọ́tùn lósì ni wọ́n ti ń gbé èèyàn pa lọ́tùn lósì ni wọ́n ti ń digunjalè lọ́kùn lọ́sì ni wọ́n ti ń lọ sẹ́bùrú àwọn èèyàn tí wọ́n ń gbẹ̀mí wọn. kí wá láàsọ pé jẹ́ ire tí ń tọwọ́ ìjọba wá wá sọ́dọ̀ aráàlú kò sí. wọ́n kàn ránú jẹ́ wọ́n ń gan lé wa lọ́wọ́ wọ́n ń gan lé wa lọ́wọ́ ni àwọn wá ń ti yọ̀tọ̀ mi. so ìyọnu fífi ẹ̀tọ́ ọmọnìyàn dùn ún ọwà digbí ní nàìjíríà àti mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí tàjọ ń fojú gbiná rẹ̀ bí gbogbo ipò àṣẹ bá wá bọ́ sí ọwọ́ àwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù ìnira kejì yóò wá dé ìnira kejì yóò wá dé ìnira kejì ni pé tóun ti bí ebi ṣe ń pa wá tá a jẹun gidi sínú tá a rí ètò àlàáfíà gidi gbà tí ò sí ìfọ̀kànbalẹ̀ tí ò sí ètò ààbò tá à tó yẹ ká fi ṣe nǹkan dáadáa míì ta fi ń ra bísù sínú ilé ọlọ́run ǹjẹ́ ẹ mọ̀ wípé ìnira yẹn tó bá lọ mú ti ìjọsìn mọ́ yóò tún di méjì nù tó bá di wípé gbogbo aláṣẹ pátápátá aláṣẹ tòkè aláṣẹ tààrin àti aláṣẹ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹsẹ̀ kùkú tí gbogbo wọn bá lọ jẹ́ ọmọ ògbóni ọmọ ẹgbẹ́ ògbóni tá a lajú lẹ̀ báyìí tí àwọn ọmọ ògbóni àwọn ọmọ olóògbóni tí wọ́n di president tí wọ́n di governors tí wọ́n di senators tí wọ́n di rep tí wọ́n di chairman tí wọ́n di directors tí wọ́n di managing directors ní gbogbo iléeṣẹ́ ìjọba ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìjọba hmm. tí wọ́n bá sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ tilẹ̀kùn mọ́sálásí pa àfẹ́kẹ́ nìkan kan ó lọ sí mọ́sálásí ẹ bá fẹ́ kírun fọmọ kí nínú ilé rẹ̀ tọ́ba dọjọ́ yídì tẹ́ máa ní àwọn ọ̀fẹ́ rí ẹnìkan kan ní yídì kílẹ̀ ṣèṣì. tẹ́ fi kún wípé àwọn ọ̀fẹ́ kí oníwàásí mùsùlùmí kankan kó máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tàbí kó máa kó àwọn èèyàn jọ sínú mọ́ṣáláṣí kó lóun kọ́ wọn lẹ́kọ̀ọ́ kí lẹ́sẹ̀ sí. tẹ́ máa sọ pé àwọn ò fẹ́ mọ́ṣáláṣà mọ́ lórílẹ̀‐èdè wa kí lẹ́sẹ̀ sí. ẹ sọ tẹ́sẹ̀ sí o torí pé ìlẹ́ ní ká fòdì ọwọ́ wa kí àwọn ọmọ ẹgbẹ́ olóògbò ni àwọn ọmọ ìyá kèfèrí kí gbogbo wọn kí wọ́n di ipò àṣẹ mú ní ìpele ìpele kí gbogbo mùsùlùmí wá wà nípò ọmọ ẹ̀yìn kọ́mọ̀ síbì kankan táàtì ẹ̀ ti rí mùsùlùmí kan tí ó lè sọ pé ẹ wo ilẹ̀ yìí ẹja fi bọ́ mọ́síláṣí kámọ́ sí ìrùn àfa àtọkọ́ mọ́ sí wáàtí fún wa ní gbogbo ọjọ́ báyìí. ká má mùsùlùmí kankan tẹnu ẹ̀ tọrọ ẹrù dáadáa o ẹrù dáadáa. àwọn ọmọ olóògbò ní nàìjíríà àtàwọn kèfèrí nàìjíríà parapọ̀ wọn ò tí ì gba gbogbo orí àga tán ni o láyé fi gba mùsùlùmí nàìjíríà tá a fi ń ṣìwọ̀n ba ohun tá à ń ṣe yìí o ní orílẹ̀-èdè China ẹ̀yin náà mọ tó ṣẹlẹ̀ ń o orílẹ̀-èdè Bosnia ẹ̀yin náà mọ tó ṣẹlẹ̀ ń o ní àwọn Palestine àwọn Palestine ẹ̀yin náà mọ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ o níbi táwọn kèfèrí ti lágbára tí ò sí mùsùlùmí kankan lórí ipò àṣẹ ẹ mọ ìnira táwọn ọmọ ìyá wa ń fojú winá wọ́n ń sọ wọ́n di súyà wọ́n ń sọ wọ́n di ẹran súyà lórí igbá àtẹ. tí àwọn olóògbò ni àti kẹfìrí parapọ̀ tí wọ́n bá sọ wípé kò sí àyè fẹ́ni kankan láti lọ sí hajj àti umura kí lẹ́sẹ̀ sí náà. ẹ̀sùn tẹ́ ṣe sí i tá a bá lọ pẹ̀lú bíìwù tó sọ pé kákáwọ́ gbéra pátápátá ká máa wo orílẹ̀-èdè wa níran kí pírẹsidẹ́ǹtì kó di kèfèrí kó jẹ́ kèfèrí kí gbogbo senators kí wọ́n jẹ́ kèfèrí kí gbogbo rep kí wọ́n jẹ́ kèfèrí. Hey ẹnìkan rí wọn ò ní dán irú ẹ̀wò látà tí ẹ bá dán wò ń kọ́ ṣé wọn ò dán irú ẹ̀wò sálẹ̀bì rí ni sáwọn kèfèrí àkọ́kọ́ ṣé wọn ò dán irú rẹ̀ wò sí ànẹ́bí wa Muhammadu rí àtàwọn sọ̀hábà rẹ̀ nílùú Mẹ́kà ṣé wọn ò dán wò rí ni ẹ jẹ́ a sọ reality fúnra wa ẹ má jẹ́ ká fi igi ọ̀gẹ̀dẹ̀ tanná ẹ má jẹ́ ká fi igi ọ̀gẹ̀dẹ̀ gbé omi ọkà kaná fúnra wa mọ́ ojú ti là nígbà tẹ́rin sọ pé àwọn náà kò ní dánrù rẹ̀ wò lásà ṣé wọn ò dánwò rí ni wọ́n dánwò fọ́nà ìdíwà Muhammad sallallahu alaihi wasallam wọn ò di orí kàábàdé wọn ò di orí ìlú gbé wọn ò jẹ́ ó fọkàn balẹ̀ wọn ò fún nísinmi fún odidi ọdún mẹ́tàlá gbáko sí òsínú tí àbẹ́ẹ̀ ni àwọn kèfèrí ìtàdáhùn àti kèfèrí ìtòní wọn èso ọmọ ìyá ṣé wọn jọra wọn ṣerú nǹkan wọn yóò ti máa ṣẹlẹ̀ ẹ máa ẹ máa bá ní tẹ lọ́pàá sí láìkì dáadáa ẹ má jẹ́ ká ní problem pẹ̀lú íńtánẹ́ẹ̀tì tó bá dájú pé ká máa tẹ lọ́ọ̀fù láìkì òun láti gbádùn ara wa. ẹ̀yin tẹ́ ní wò wò àwọn náà kò ní dọ́rù rẹ̀ wù lásà ṣé nàìjíríà kọ́ la wà kí pírísípà ilé ìwé tí ó ti ṣí kéèpù lórí ọmọ wa tí ó fi nu bàtà tí ó tún nípa ọmọ ó kúnlẹ̀ sínú oòrùn lọ́la tó jẹ́ kèfèrí ó jẹ́ ọ̀tá ìsìláàmù òun ló sì jẹ́ ọ̀gá àgbà pátápátá nílé ẹ̀kọ́ wọ́n dá wò lásà àbí wọ́n dánwò ní àṣà èyí tó ṣẹlẹ̀ bóyá ní Kwara kọ́ ni tó ti bó ti jẹ́ Kwara ló kọ nígbà tí iléèwé Baptist kan bẹ̀ tó ní bíjọba bá sọ wípé kọ́ńkálukú ó múra pẹ̀lú ẹ̀sìn rẹ̀ iléèwé tàwọn yìí ọmọ tó bá wà ń bẹ́ẹ̀ kò sáàyè ẹ̀ fún nígbà tí wọ́n yarí kí lẹ ṣe sí ẹni tí wọ́n pa síbẹ̀ ṣe rí jí justice wo lẹ rí gbà ń bẹ̀ ẹ ẹ ẹ mọ nǹkan kan ẹ ẹ dá nǹkan mọ̀ ẹ dá nǹkan mọ̀ ẹ mọ̀ pé ìbá ti le jù báyìí lọ ìlú ọba ti gbóná máwa mùsùlùmí ilẹ̀ yorùbá wọn ìbá ti fúnlẹ̀ mọ́ wa tọ́ba lọ dá sí wípé gbogbo àwọn aláṣẹ wa ilẹ̀ yorùbá ni wọ́n jẹ́ ọ̀tá islam wọn ìbá ti fúnlẹ̀ mọ́ wa ẹ wo ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìjọba ilẹ̀ yorùbá secretariat ni o local government ni o iléeṣẹ́ ọlọ́pàá ni o iléeṣẹ́ sọ́jà ni o immigration ni o kọ́sítọ́ọ̀mù ni o tí kì bá ṣe ọlá pé àwọn mùsùlùmí kan wọ́n lẹ́nu ń bẹ̀ àwọn mọ́sálásí tó hù jáde láwọn àyè wọ̀nyẹn pọ̀mọ̀ ní hù jáde ń bẹ̀ yóò mọ̀ di pé bá ti ń ṣiṣẹ́ ìjọba kò ní sáàyè fún láti máa kírun lúrì tí ń ba lẹ́nu iṣẹ́ àti irun asúrì ẹ wò dáadáa ẹ ro kínní dáadáa ìnira ìfi ẹ̀tọ́ ọmọnìyàn dùnyàn kò máa gbọ́dọ̀ papọ̀ mọ́ ìnira àìnírí ìsìláàmù wa ṣe mọ́. méjèèjì làwọn kèfèrí ànámọ̀ papọ̀ mọ́nà bí sallallahu alaihi wasallam méjèèjì náà mọ̀ papọ̀ fún wọn ò mọ̀ tí ó wọ kàábà wọn ò sì jẹ́ káwọn tó fẹ́ kírun ọmọ kírun wọn ò sì yéé febi pa wọn wọn ò yéé fìyà jẹ wọn wọn ò tún jẹ́ kí wọ́n rí ìsìláàmù ṣe fún odidi ọdún mẹ́tàlá gbáko. ẹni tí ń kírun ó ń yọ̀rùn torí pé kò sí mùsùlùmí kankan tó wà láàrin àwọn aláṣẹ ìlú mọ́kà lọ́jọ́ náà lọ́hùn ẹ má jẹ́ kí ara ẹ̀ lórí wa o ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kó ara ẹ̀ lórí wa ìnira ìfi ẹ̀tọ́ ọmọnìyàn dùn àtàwa àtàwọn ara wọn tán jẹ́ kèfèrí àjọ ń fojú wi náà ni bíbí ṣùgbá wọn mùsùlùmí ọ̀rà kèfèrí ọ̀rà tí ọ̀bá sí skul tí títà strike tí lecturer strike ọmọ mùsùlùmí ó gbélé ọmọ kèfèrí náà ó gbélé bàbá lọ sílé ìwòsàn táàrí dókítà tí ó yọjú sí wa yóò kan mùsùlùmí yóò kan kèfèrí ìnira ìfi ẹ̀tọ́ ènìyàn dùn àjọ kẹgbẹ́ bẹ̀ ni ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìnira kejì ó kún ọ̀nà tí ìnira kejì ó gbà kún ó pé tá a bá sọ pé gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ẹ wà nípò àṣẹ ẹ withdraw torí pòfin kèfèrí ni wọ́n ń lò gbogbo yín withdraw ẹ jẹ́ kí gbogbo àwa mùsùlùmí ká dàbí ọmọ rẹ̀ sí jíjẹ ní ẹ máa ń jẹ ọmọ rẹ̀ sí o ọmọ rẹ̀ sì kì í sọ́tà àbọ̀ o jíjẹ ní ẹ máa jẹ o wọ́n sì tí ó fọ́ pẹ̀pẹ̀ tí gbogbo wa báyìí dàbí ọmọ rẹ̀ sí nínú ìlú yìí lórílẹ̀ yìí wọ́n ṣe ọmọ rẹ tí ó fọ́ pẹ́pẹ́ tí wọ́n kò jẹ tí wọ́n kò jẹ. ó ṣe ó ṣe àti rí gómìnà lọ́yọ̀ ṣèṣì yìí tó fàyè gba kí obìnrin ó jẹ́lẹ̀hà lẹ́nu iṣẹ́ ìjọba. àbí bẹ́ẹ̀ kọ́ ni.

ẹni tó bá jẹ́ kèfèrí tó jẹ́ gómìnà wa wá. àdọ́rarú àdọ́rarú yùzàlú wọ́lá yùzàlú wọ́lá yùzàlú àlè àdọ́rarú yùzàlú wọ́lá yùzàlú àlè ìnira ẹ má jẹ́ ó pọ̀ èyí tó bá wà nílẹ̀ ẹ jẹ́ lórí bí ó ṣe kúrò ń bẹ̀ ni ẹ mẹ́jì á fi kún ọ̀nà àti fi kún fáwọn mùsùlùmí òní ká ṣe fásiwá jáde wípé gbogbo ọmọ mùsùlùmí tó bá ń bẹ nípò àṣẹ ní federal ní state ní local government kó withdraw ah a withdraw sínú ìyá nìyẹn wọn lè yá lóbi láì awìdúró sínú ìyà nìyẹn kódà irú wáàsí tí mo ń ṣe yìí irú ìjọba tí wọn ò ní fẹ́ kí n ṣe mọ́ wọn ò n ṣe mọ́ tàbí kí n ṣe tán kí wọ́n gbé mi lé kẹ́ ẹ má gbúrò mi mọ́. aláṣẹ lẹ̀ ń kọ́ka rẹ̀ ẹ̀ẹ́dá <laughs> nǹkan nítorí náà ẹ̀sìn pọ̀ ní nàìjíríà ẹ̀yà pọ̀ ní nàìjíríà báwo tí ẹ̀ ní fi tẹ̀yà ṣe torí pé kò sí ẹ̀yàmẹ̀yà nínú Islam ṣùgbọ́n a ní lajú wa ńlẹ̀ kí ẹlẹ́sìn mìíràn kó jẹ́ ìjọba òkè ìjọba àárín ìjọba àsàlẹ̀ lórí wa o gbogbo ohun tó bá gbà lánàá sí àwọn òní lajú wálẹ̀ kí ìjọba òkè pátápátá kí gbogbo wọn jẹ́ ọ̀tá ìsìláàmù ìyẹn ìjọba federal kí ìjọba ìpínlẹ̀ ìjọba state kí gbogbo wọn kí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn pátápátá kí ìjọba ìbílẹ̀ kí gbogbo aláṣẹ rẹ̀ kó náà jẹ́ ọ̀tá ẹ̀sìn pátápátá àwọn ò ní í gbà o àjọ nìlú ni o àjọ nìlú ni ó wu àwọn Christian Nàìjíríà kọ́gá sí wípé àṣẹ tí wọ́n fi máa darí Nàìjíríà kọ́ máa jáde wá láti inú ṣọ́ọ̀ṣì rìdíìmù inú ṣọ́ọ̀ṣì anglika inú ṣọ́ọ̀ṣì mountain of fire inú ṣọ́ọ̀ṣì kátólíìkì ó wù wọ́n bẹ́ẹ̀ in tó wá wù wọ́n yẹn ẹ̀yin wá fẹ́ kó wá sí ìmúṣẹ ẹ fẹ́ kó wá sí ìmúṣẹ n ò ní já kírun mọ́ okay ẹ̀yin ẹ wo àwọn kéèsì redeem mountain on fire àwọn bíi méjì sí mẹ́ta tí wọ́n di express èkó sí Ìbàdàn mú ẹ wo bí wọ́n ṣe máa ń ṣe ìdíwọ́ fún àwọn èèyàn pàápàá jùlọ lásìkò ọdún ìtúnu àwẹ̀ àtiléyá tí wọn ò ní jẹ́ kí ẹni tó fẹ́ sọdún ìsìláàmù tiẹ̀ kó rọ̀nà lọ. kí la rí ṣe sí kí la rí ṣe sí kí la rí ṣe sí àdọ́rọ̀rù yuzal wàlá yuzadun alayhi ìnira kan tó bá wà nílẹ̀ ẹjẹ́ a máa bá yí ká máa ṣiṣẹ́ tọ́ bí ó ṣe kù ńlẹ̀ ẹ má tún jẹ́ ká wá ìnira kún ìnira ẹ má fààyè ìgbàkẹ́lẹ́sìn míì kó dominéètì lórí Islam nípasẹ̀ ipò aláṣẹ ìlú ẹ má jẹ́ kí ẹlẹ́sìn míì yálà ọjọ́sìn kìrìsìtẹ́nìtì ni o yálà ó jẹ́ ẹlẹ́sìn àwọn ìbọ̀rìṣà ni o yálà ó jẹ́ ẹlẹ́sìn ògbóni ni o ẹ má fààyè sílẹ̀ kẹ́lẹ́sìn míì kó dominéètì wa ayé wọ́kàn dàbí ayé ànẹ́bí àtàwọn sọ̀hábà nílùú mọ́kà ọjọ́ kìíní àná. ẹ má dá wa padà sí irú ẹ̀rà yẹn sí irú àsìkò yẹn àwọn èèyàn tí ó di kèfèrí ó pọ̀ àwọn èèyàn tí ó di kèfèrí wọ́n pọ̀ ṣe bí ọ̀wọ́ pé àwọn kan pa Dèbórà látọwọ́ ara wọn. ẹ̀yin ẹ wo aburú méjì tó ti bẹ̀ jáde látọjọ́ tí wọ́n ti ń pa mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà àwọn oníwèé ìròyìn wọ́n dákẹ́ rọ́rọ́ àwọn ìjọba àgbáyé wọ́n dákẹ́ rọ́rọ́ àwọn alágbára àgbáyé wọ́n dákẹ́ rọ́rọ́ wọ́n ń wòran wọ́n wá pa Deborah ọ̀wọ́ pé wọ́n rí ẹ̀sùn fi kan àwọn haúsá lórí ẹ̀ ẹ wo tí gọ́fúnà kan ṣe gọ́fúnà kan tó jẹ́ ọ̀tẹ̀ ẹ̀sìn ẹ wo tó ṣe fún ẹbí Deborah ta lórí yẹn ṣe rí fún àwọn mùsùlùmí tí wọ́n pa ẹ ọlá tó dáa ọkọ máa ń sàn ọkọ fún ọkọ fún ìyá Deborah bàbá Deborah ó fi scholarship ó fi lélẹ̀ fún àwọn ọmọ wọn. ok aburú kejì tó tún wà lágbára jù yẹn lọ òun ni wípé látara ọ̀rọ̀ táwọn kèfèrí àwọn lórí àwọn kèfèrí ń sọ lórí ìṣẹ̀lẹ̀ náà ǹjẹ́ ẹ mọ̀ pé ó ti ṣàkóbá fún àwọn mùsùlùmí tí ò gbẹ́sìn wọn yé wọ́n ti ń padà sínú christianity wọ́n tún wá ń fira wọn hàn ayé wípé ikú Deborah ló ti àwọn lọ síbi táwọn fi fi Islam sílẹ̀ o tọ́ba wa lọ já sí wípé ìjọba ń bẹ lọ́wọ́ àwọn kèfèrí nìkan sọ nílẹ̀ Yorùbá bí wọ́n ti pa Deborah o ẹ̀ mọ̀ iye tí wọ́n pa nílẹ̀ Yorùbá ni sẹ́ẹ̀ mọ iye ẹni tí wọ́n pàdé ilẹ̀ Yorùbá sẹ́ẹ̀sì mọ iye àwọn àfáà tí wọ́n gbé tó bá ṣe wá sí pé kí wọ́n pa ẹni tó bú ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ló wà ní òfin ẹ̀sìn wa ẹwu ìyàwó tí wọ́n ti gbé lẹ̀. ṣé bọ́lá wípé àdàlú làwọn aláṣẹ wa ni táwọn kan bá fẹ́ gbé àwọn kan sì rẹ̀ ńlẹ̀ fún wọn táwọn ọ̀tá ẹ̀sìn Islam tó máa fẹ́ gbé àwọn tó jẹ́ mùsùlùmí láàrin wọn táà ní wọn kìí ṣe alùsúnà táà ní wọn ṣe sàlàfí táà ní wọn ṣe alákìídà àwọn yìí náà ni wọ́n rẹ̀ ńlẹ̀ tẹ̀ wá ẹ̀wá ẹ̀mọ́sìn yẹn ẹ̀mọ́dán yẹn wo ẹ mọ̀ gbìyànjú níbi báyìí o kí tòkè ẹ kọ́ mọ ẹgẹ́ tòkè ọ̀yá o àwa sára níbi báyìí à ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ àti àlàáfíà ni o kò sáàyè pé kẹ́ wá gbẹ̀san ohun tó ṣẹlẹ̀ lókè ọ̀yá kẹ́ wá gbẹ̀san ní ìsàlẹ̀ ọ̀yá o ṣẹbọ́lá pé wọ́n jọ wà láàrin ara wọn ni àdọ́rárú yùzàlù wà láyù zádùn àlè àmúnira kò ń bẹ̀ ní o a ní fi o a gbọ́dọ̀ lajú lẹ̀ kí àwọn ọ̀tá ẹ̀sìn ìsìláàmù kí gbogbo wọn wá di aláṣẹ ìlú wa ní tilé toko. tọ́ àwọn ọ̀nà méjì kan bẹ tí ìjọba fi lè di ìjọba Islam tó bá já sí tóun tá à ń fẹ́ ni pé kí ìjọba Nàìjíríà kó di ìjọba Islam ọ̀nà méjì ló ń bẹ́ńlẹ̀ fún wa. ẹ̀ bá jẹ́ àyírí ọ̀nà méjì yẹn wò káyé gbógun wa lórí àdìbò àdìbò ok ká fi iṣu sínú iná ká máa finú wọ́ ọ̀bẹ náà. ọ̀nà méjì péré ni ìjọba orílẹ̀-èdè nàìjíríà fi lè di ìjọba islam. ṣe wá rí ọ̀nà méjèèjì kò ì sí ìrọ̀rùn fún àwa mùsùlùmí ilẹ̀ nàìjíríà pé ìrọ̀rùn